أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول لك يا رسول الله ìdílé yìí èyí òkú nínú tọ́lá ọ̀la tó ti ká lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sí àwọn àdáyé tó síwájú àjùlọ tó jẹ́ àdáyẹrí àjùlọ èyí ọlọ́run ló ti fẹ́ lónìí yàtọ̀ sálẹ̀ lọ Muhammad sọlọ́lá àdìyẹ sẹlẹ̀ òun náà ní láti ilẹ̀ wàlá yìí ọlọ́run ọba ṣe èrè ogun lẹ́tọ̀ fanabi wa sọlọ́lá àdìyẹ sẹlẹ̀ nínú hadith ọ̀rọ̀ pé kò kàmsán lẹ́mú yọ̀rọ̀ ọ̀hún náà. àhálà lọ́kọ́bù. ọlọ́run bá fún mi ní nǹkan márùn-ún kan ètò tètè kò pẹ́ nìkan rí síwájú èmi anabi muhammed sallallahu alaihi wa sallam. nínú nǹkan márùn-ún yìí òun náà ni wọ́n kò xílẹ̀ lẹ́yìn ọlọ́run bá ṣe èrè ogun lẹ́tọ̀ọ́ fún mi àwọn àjọ tó síwájú táwọn bá lọ jagun àwọn ànábì tó síwájú tí wọn bá jagun gbogbo tí wọn bá kó léèrè òkun Ọlọ́run bọ ọgbà fún wọn fún wọn lò Ọlọ́run ọgbà fún wọn fún wọn kó fún wọn fi sàǹfààní yàtọ̀ sí ànábì wà fún wọn àdìwà ní ṣẹlẹ̀ Ọlọ́run ti lẹ́sẹ̀ wọn. bó wàá làwọn ti máa ń ṣe wọn ní tí wọn bá jagun tí wọ́n bá rí èrè òògùn kó wọ́n kò jọ síbi kan náà wọ́n lọ́ àwòrán títí tọ́lọ̀ ọgbó fi rán iná láti sánmà tí ó wà jù ọlọ́run ti lẹ́tọ̀ọ́ pa wọn. ṣùgbọ́n ogun jíjà jihad ìlànà ni èdè òun àti ẹ̀kọ́ ìjọba ìjà ìyára. bẹ́ẹ̀ sì ni bàbá jagun ètò súnmọ́ náà ní wàá rí èrè òkú lára ìtọ́lọ̀ ń ṣe ní pèsè fanabi Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà èrè òkú. wọ́n nínú hadith wípé وجعل رزقي تحت ظل رمحي ọlọ́run ọba ṣe ìpèsè tèmi àdìsíkì mi ó fi sábẹ́ òògì ọ̀pọ̀ mi ẹni tó gun nínú kájagun ibẹ̀ ní pèsè wà fánàlẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam. afaani wàmà ghanima muslimuna bí ìjáàbì gbogbo ìdáhùn mùsùlùmí tí wọ́n bá jẹ lórí ogun nínú tí wọ́n gbà lọ́dọ̀ ọ̀tá wọn ọ̀tá wọn bí kò sì ní jẹ́ lómi ju kèfèrí lọ gbogbo ń tá a bá rí gbà lọ́dọ̀ ọ̀tá látàrí pa ajá lógun ajáde láti lọ jagun ogun sì wáyé àti wàhálà adójúkọ ewu àfìjàgbẹ́ ta tírò rẹ bá ṣẹlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ìjà tíjà bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí lójú ogun tí ẹ wá dára rẹ̀ jogún kankan níjẹ́ jogún yẹn wọ́n ń pè ní ọ̀gá ẹni yìí bá èrè ogun. فليأخذ الإمام قمته ẹni tó jẹ́ olórí aláṣẹ fáwọn mùsùlùmí lápapọ̀ tẹ́lẹ̀kọ́ náà ló síwájú wọn lọ jagun yóò mú ìdákanu márùn gbogbo tẹ bá rí lérè ìdákanu márùn gbogbo tẹ bá rí lérè òkun olórí òkun. dákanu márùn yẹn wọ́n ní yada'uhu fi masalih al-muslimin yóò lò sí ohun tí ó máa ń bà ní wá báwọn mùsùlùmí ìdákanu márùn gbogbo èrè ogun olórí oní òmu yéé ti fúnra rẹ̀ o yóò mú fún gbogbo mùsùlùmí lápapọ̀ wọ́n na owó yìí sí àwọn ọ̀nà tí àǹfààní yóò fi kárí bí ká lò ká fi ra nǹkan ogun àbí nǹkan míì nínú nǹkan tí àwọn mùsùlùmí ń bùkátà wọ́n ní tó bá sì fẹ́ ó mú ìdákanu márùn yẹn kókó fún àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbẹ́lòmíì nínú àwọn mùsùlùmí àbí kó fún àwọn aráalé ànábì lápá kan nínú ẹ̀ kó sì fún àwọn míì ní yòókù tó bá jẹ́ pé ìta yìí ṣe ìlú yìí ṣe ilẹ̀ yìí ṣe ilé torí tí wọn bá jẹ lù la bá jogún àìmọye ogun táwọn mùsùlùmí jà tí wọn fi gba orí sí àwọn orílẹ̀-èdè ọ̀pọ̀ ogun wọn sì jà tí wọn fi gba àìmọye ìlú. àwọn alétí olóńkà lọ́padà jẹ́ táwọn mùsùlùmí látàrí kí wọ́n ti fún ṣe jihad. tó jẹ́ pé ń dá aláàjogún nítòsí gbé ni ẹ̀yin náà ti máa àwọn nǹkan tó ṣe é gbé gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí bàtà gẹ́gẹ́ bí ìmá gẹ́gẹ́ bí ọfà àwọn ẹrú àwọn owó àwọn oúnjẹ àwọn eléyìí ni olórí òmùdá kanu márùn rẹ̀ yóò lò ó sí ohun tí ó máa ń bà ní wá gbogbo mùsùlùmí lápapọ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé ilẹ̀ la bá gbà ìlú la gbà àwọn ilé la gbà àní pin o àní pinlẹ̀ àní pinlẹ̀ àní pínlù fáwọn jagunjagun nítorí pé ńgbà tí irú rẹ̀ ṣẹlẹ̀ ní ayé Umar radiyallahu anhu táwọn mùsùlùmí jagun gba àwọn ìlú ńláńlá àwọn orílẹ̀-èdè ńláńlá bíi Iraq bíi Paris Rome Misr gbogbo àwọn ìlú ńláńlá bá wọn gbà wọn ti àpérò sáàpin ni gẹ́gẹ́ bá ti máa fún gbogbo nǹkan yòókù tá a bá délé lójú o àbí báwo láti dé ìmọ̀ràn tó tẹ̀wọ̀n jù oníkíkà fi wọ́n lẹ̀ bí wọ́n ti ṣe wà ká fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wà àní pin fún àwọn jagunjagun ṣùgbọ́n a sì ní wọ́pọ̀. wọ́pù òun náà nìkan tí ó ṣe rí pé àlẹ́tọ̀ àti tà àlẹ́tọ̀ àti bùnyàn wọ́n yìí ti jogun rẹ̀. a pè nǹkan yìí kì í ṣe dálé pín kì í ṣe dálé jogun àfilẹ̀ fún gbogbo mùsùlùmí lápapọ̀ kí á ní mùsùlùmí ọmọ sàǹfààní lára rẹ̀ lápapọ̀ àwọn kọ́ ni wọ́n lò wọ́n á ní bó ti ṣe wà yẹn á fi háyà àwọn àlù yẹn á bá àwọn lẹ́nu rẹ̀ háyà àwọn lẹ́nu rẹ̀ á fi wọ́n háyà sẹ́ni tí ó nílẹ̀ lóyún dákò lónìí lẹ̀ ọ́ háyà rẹ̀ ni òsẹ́ni tó nílé lé o tí ó pọ̀ ló nílé ọ̀háyà rẹ̀ lọ́dọ̀ ìjọba mùsùlùmí. wọ́n máa sanwó kan lórí ilé tí wọ́n háyà lórí ilẹ̀ tí wọ́n háyà lórí ṣọ́ọ̀bù tí wọ́n háyà gbogbo owó tí máa wá fún wa wọ́n máa lò fún àwọn mùsùlùmí lápapọ̀. eléyìí ọjẹ́ òfin tó de ìlú ilẹ̀ ilé tá a bá gbà àní pín ìwọ́n náà jọ̀wọ́ àǹfààní tí máa mú wa á máa lò fún àwọn mùsùlùmí lápapọ̀. tọ́ wọ́n ní ntúbà ṣe pín tó ṣe gbé àbí tó ṣe gbé ìmáàmù ọmọdé akanu márùn rẹ̀ yóò lò fáfà ní àwọn mùsùlùmí tàbí kó mú nínú rẹ̀ àbí kó fún gbogbo àwọn ará ilé ànábì lówó yìí àbí kó mú nínú rẹ̀ fún wa kó fún àwọn míì ní ìwò eléyìí jẹ́ oríṣi àbá kan tó wà nínú ọ̀rọ̀ àwọn olùwà gbígbéda márùn á lò fáfà ní àwọn mùsùlùmí lápapọ̀ ọ̀rọ̀ oríṣi kejì tó wà òun náà ní pé ìdákanu márùn tá a bá mú nínú èrè ogun yẹn fa anna lillahi khumsahu wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin ìdákanu márùn rẹ̀ yóò jẹ́ tọlọ àtànẹbì àtàwọn aráalé ànẹbì àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìní ìdákanu márùn yìí òun náà yóò hamad apòtọ́nà márùn ìdákanu márùn èrè ogun yìí ọ̀rọ̀ oríṣi kejì ni ẹ á pín òun náà tọ́nà márùn ìdákanjẹ tọlọ́n ìdákanjẹ tá nàbì Muhammad sallallahu alaihi wa sallam ìdákẹtọ́jẹ táwọn aráalé ànábì sallallahu alaihi wa sallam ìdákẹrin yọjẹ táwọn ọmọ òrukàn ìdákarùn yọjẹ sí àwọn aláìní wọlé ṣe ọ̀rọ̀ oríṣi kejì òun ló dọ́gba jù yàtọ̀ sí tí àbọ̀ onítìrà sọ jẹ ipa kan lò dákanu márùn yẹn fáǹfà ní àwọn mùsùlùmí tàbí káfọn ara ilé ànábì tàbí káfọn ara ilé ànábì nínú ẹ káfọn àmì ní yòókù tàbí gbogbo eléyẹn sẹ́ẹ̀rì fún un sẹ́ẹ̀rì wà fún lọ́rọ̀ kejì torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi yé wa nú al-Qur'ani fi wa'lamu annama ghanimtum min shay'in fa anna lillahi khumsahu wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin pé gbogbo tẹ́ ẹ bá fi lè jogún lójú ogun gbogbo tẹ́ ẹ bá rí léèrè ogun kẹ́ ẹ̀ mọ̀ yín pé ìdákanu márùn rìn ìdákanu márùn kó ń tẹ bá jẹ lérè ogun yóò jẹ tọlọ àtànẹbì rẹ àtàwọn aráalé ànẹbì àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìní eléyìí túmọ̀ sí pé ìdákanu márùn tá a bá yọ sọ́tọ̀ á tún pé náà sọ́nà mélòó sọ́nà márùn àwọn olùmọ̀ sọ pé ìpín tọlọ́hún nínú ìdákanu márùn yìí á lò fún àǹfààní àwọn mùsùlùmí lápapọ̀ ìpín ìta anábì sallallahu alaihi wa sallam nígbà tá anábì ń bẹ láyé anábì ọgbà nǹkan rẹ̀ torí rẹ̀ láti sọ pé nù àdìr anábì sallallahu alaihi wa sallam wọ́n ní Ọlọ́run fi àrísìkí àwọn sábẹ́ òògì ọkọ dáhùn sí jagun torí jagunjagun là anábì. ìdákanu márùn ìdákanu ìdákanu márùn yóò jẹ ti dání sànẹbi sallallahu alaihi eléyìí lọ́lọ́run ti lẹtọ fún yàtọ̀ sí sàrà Ọlọ́run ti sàrà jíjẹ léèwọ̀ fànàbí wa sàrà bọba àjẹ ti zaka sàrà bọba àjẹ ní fànàbí kọjẹ. ewo sí ni fáwọn aráalé ànábi sallallahu alaihi wasallam láti jẹ tààrà torí ẹ̀ kakọ́ nípa ẹ̀sìn Islam kátó máa kátó yọ sáwọn èèyàn ní yíyọ pa ní yíyọ wípé olùmọ̀niwá nípa ẹ̀sìn pàtàkì o ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ aláwùjọ wa lónìí tó ti pé tààrà ni wọ́n ń jẹ tààrà ni wọ́n fi ń wọ́n sì máa sọ pé fi ń kọ́ sí sẹ́wọ̀n kí sọ̀kúsọ̀ rẹ̀ ànábì wa tó ṣe pé èèwọ̀ lọ́jẹ́ lórí rẹ̀ kọ́ jẹ tara ọlọ́run ṣe lé wọ̀ lórí ànábì sallallahu alaihi láti jẹ tara àwọn ará ilé rẹ̀ kí wọ́n gbọ́dọ̀ jẹ tara ṣùgbọ́n ànábì á máa gbọ́ ẹ̀bùn ànábì yẹn ti jẹ tara torí ọ fún fún tó bá sọ ikú òfin sàrà jíjẹ ju ànábì sallallahu alaihi wasallam sọkúsọ ló sọ ìwíkú wílò. sọ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àwọn náà gba àdá kan nínú ìdá kan nínú márùn àwọn ará ilé rẹ̀ àwọn náà gba àdá nínú ìdá nínú márùn àwọn ará ilé ànábì sallallahu alaihi àti màwọn àwọn abànú hajj àtàwọn abànú alimọ̀tòpálì àwọn ará alẹ́ ànábì wọ́n sì ń bẹ àwọn náà parun wọ́n ń bẹ ẹ̀ńtọ́ mọ̀ wọ́n mọ̀ wọ́n torí pé nínú àtọ́sẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wa sallam onígbé Mahdi yọ wà. Mahdi ọ̀kan ló sì jẹ́ nínú àwọn ará ilé àtẹ́lẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam dídé rẹ̀ ẹ̀wẹ̀ àmì kan ní nínú àwọn àmì ńlá tí ń ṣe àpèjúwe pé á àti dé ìgbéǹde àgbè àmọ́kù dẹ̀dẹ̀ kọ́dà ńgbà tó bá dé anabi Isa ọmọ Maryam yóò anabi Isa ó ti bá débi pé yọba kọ́ àwọn mùsùlùmí ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun màdí ọwọ́ aṣọ fún pé kọ́ síwájú kó kírun kírun fún wa ànábì yìí lọ sọ pé láéláé a gbọdọ̀ síwájú yín kírun ẹ̀yin ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin láti àmà kírun àyà àmà kírun lẹ́yìn tí wọ́n wá sanra rẹ̀ jẹ ọlọ́run fún ọ léyìn àwọn àti islam ti wọlé kúrú kẹ ògbéra rẹ lọ bá ṣọ́ọ̀ṣì wọn náà lọ bá wọn kọrin ṣọ́ọ̀ṣì tàbí ṣọ́ọ̀ṣì nígbà tí wàá débẹ̀ tán máa ní kí ló dé wọn ti ṣọ́ọ̀ṣì ó ní à torí èèyàn rẹ kan tó kú yìí kí wọn lè fẹ́ ṣe fún ṣọ́ọ̀ṣì ọbẹ̀ kò sojú rẹ bí wọ́n ti tàdúrà fún ìsìn ìgbẹ́yìn ẹgbọn nǹkan mẹ́fà mùsùlùmí ni àwọn olùbílẹ̀ẹ̀dì lẹ̀ṣẹ̀ fọ́ọ̀nù rẹ̀ sí ọlọ́run ó ti wá lẹ́ni tí ó fọ́ ọ́nú fọ́ra ànábì Ìsá gan nígbà tó bá dé wọn ò ní síwájú kí òrùn fún wa yóò di láéláé àbí ká máa kí òrùn lẹ́yìn ànábì Ìsá gan ìwọ tọ́lọ̀ wa pọ́nlé pẹ̀lú Islam kí ló dé táwọn ọmọ yìí orí tọ́lọ̀ ló ti fún wa àmọ́ yìí dáadáa tó lọ fún wa lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe islam báṣubàṣu yóò máa jẹ́ mùsùlùmí olóòtú máa bá wọn sọdún ooru mùsùlùmí ni bá òun náà tún kéde pé wọ́n sọdún ooru a'udhu billah abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ islam náà wà dẹ́ abẹ́rẹ́ màkúrú rẹ̀ gan bọ́ọ̀ bá ti ya kèfèrí tẹ́lẹ̀ o ti sọ ọ́ di kèfèrí la ta'tadiru qad kafartum ba'da imanikum àwa wí ó ti di kèfèrí nítorí pé mùsùlùmí ti máa polongo ọdún tó ń sòrò àwọn òbítà torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀rọ̀ náà wọ́n pàtàkì ká mọ́ mójútó yóò àwọn ẹlẹ́dìn náà máa kó ló fi sílẹ̀ káfá bẹ́ẹ̀ lọ́lọ́ sọ fún wa ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ wọnú ẹ̀sìn Islam tapatẹ̀sìn mẹ́jẹ̀ kó rí lọ́wọ́ Islam ẹ̀sẹ̀ wà dáa ẹsẹ̀ lọ́wọ́ bí orí wa ń ta gba ẹsẹ̀ islam tapá tẹsẹ̀ ẹsẹ̀ islam yìí yàtọ̀ sí rubbish and nonsense yíṣẹ́ ti dẹ́yìn ọgbà tí ọmọ ẹsẹ̀ bọ́bá ti wù yíṣẹ́ ti dẹ́yìn ọgbà tí ẹsẹ̀ kàkà kókó torí di eléyìí àwọn ará ilé anabi Muhammad sallallahu alaihi wa sallam wọn bẹ wọn bẹ ṣùgbọ́n jíjára ilé anabi kí lọ sọ ọ́dà kásìyàn kẹ́ sára alẹ́ ànábì lò kí lọ́ wá sọ ọ́dà akọ́kọ́ kọ̀ sọ́ọ́dì màláìkà kò sì sọ́ọ́dọ̀ mà àlìjẹ́nà bó tilẹ̀ jẹ́ pé nínú lábẹ́ òfin ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ìlànà àwọn ahlu sunnati wal jama'a ibi tá a bá mẹ́nìkan lára alẹ́ ànábì sallallahu alaihi ká fẹ́ràn rẹ̀ nítorí ìfẹ́ tọ́lọ̀ ní ká wa Muhammad sallallahu alaihi wa sallam torí fífara ní àwọn aráalé rẹ̀ ìfara ní ni. gẹ́gẹ́ bí Al-Abbas àbúrò bàbá ànábì bó ti ṣe wá fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wa sallam wípé àfúrá fáwọn èèyàn tó máa bẹ láwọn nìkan àwọn síra wọn wọn máa yọ sẹsẹ mọ́ra wọn wọn máa dunú síra wọn àmọ́ tí wọ́n wa rà wá dáadára lè wà nẹ́bí sallallahu wa sallam afura kí wọ́n máa kójú lẹ̀ ojú wọn máa kọ́rẹ́ dání ojú wọn máa kọ́rẹ́ dání bí ìgbà tó ṣe é inú bí wọ́n ti wà àwa dáadára lè wà nẹ́bí sallallahu alaihi wa sallam lọ́sẹ̀ wípé ànábì bẹ́ẹ̀ á ah, ọkàn ànábì bàjẹ́. anábì ní ẹbí yẹn wọn wọn ò ní gbọ́ lóun ọba gbọ́ láì títí tí wọn ò fi máa nífẹ̀ẹ́ yín nítorí ìfẹ́ tọ́lọ̀ ní kí wọ́n ní ẹ ní gbọ́ gbọ́ títí dẹ́bi nífẹ̀ẹ́ àwọn ará ilé nítorí ìfẹ́ tọ́lọ̀ ní kẹ́ ní bẹ́ẹ̀ nínú nínú tí wọ́n ibi ká tì mú tá a bá tì mú àní dínà oná ní kitabullahi wa itrati sírọ Ọlọ́run àtàwọn ará ilé mi ànábì ẹ gbọ́dọ̀ fara nímí lára àwọn ará ilé mi torí ẹ gbogbo bí tó bá ti rárá ará ilé ànábì sallallahu alaihi wa sallam kọ̀ọ̀kan lé nítorí ìfẹ́ ní kò ní sànàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó bá yẹ kí kò sí tọ́lọ̀ ọ̀tàkùtọ̀ so ìjára alẹ́ ànábì sallallahu alaihi wasallam kò lè sọ́dọ̀ máa àlùjánnà nítorí pé man bata'a bihi 'amaluhu lam yusra' bihi nasabuhu gbogbo ẹni títẹ rẹ bá sọ dèrò ẹ ìdílé tó ti jáde kò lè sọ di ara wájú o iṣẹ rẹ sọ di ẹni tó rúpò ilé ńlá tó ti jáde bàbá rẹ àwọn èèyàn rẹ ìran rẹ kò lè sọ dára wájú torí ẹ ra rẹ mójútó sẹ rẹ àwọn ará ilé àná bìtú lọ àti sọlá àwọn náà gba dáka nínú márùn dáka nínú márùn àkọ́kọ́ wọ́n yẹ tẹ́lẹ̀má àwọn ọmọ òrukàn àwọn náà gba ìdákẹ́rin nínú nínú márùn àkọ́kọ́ ẹ̀yìn di ìní wọn ń pè lọ́mọ òrukàn tọ́ bí màmá rẹ̀ bá kú lẹ́yìn tí wọ́n bí àbí kí ara rẹ̀ tó rí bí ló ti kú wọn èpè lẹ́yìn lọ́mọ òrukàn lókun ìgbà tó bá ní bàbá àwọn ọmọ òrukàn àwọn náà tún gba ìdá kan nínú márùn ìdá kan nínú márùn a sì ti máa ìtumọ̀ àdàkànnù márùn àdàkànnù márùn ìyẹn ni pé tá a bá kó gbogbo èrè ogun kalẹ̀ tọ́lọ́wọ́n bá wọ́jẹ́ ìdá kan nínú àádọ́ta nínú nínú nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìdá nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀jẹ̀ tọ́lọ́wọ́n irú rẹ̀ náà tún jẹ́ tà nẹ́bì irú rẹ̀ ó tún jẹ́ tà àwọn aráalé ànẹ́bì irú rẹ̀ ó tún jẹ́ tà àwọn ọmọ òrukàn irú rẹ̀ ó tún wá jẹ́ ti àwọn aláìní. tọ́ ìdákanu mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí tá a láfọ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwọn aráalé òjíṣẹ́ ọlọ́run àwọn ọmọ òrukàn àtàwọn aláìní ìjọba wa sẹ́kù láwa pín láàrin àwọn jagunjagun eléyìí tó bá jẹ́ pé gànímà tó bá jẹ́ pé ìjà láàjà kó tó di pé àárín nǹkan gbà yóò kó arba'atu akhma yóò kó ìdá mẹ́rin nínú márùn ó láwa pín fáwọn sọlọ jagun. ọ̀rọ̀ àwọn ẹni tó sọ pé bá ti ṣe pinnu lọ́dọ́gba jù torí kò là Qur'an ló mú wa ọ̀rọ̀ àwọn màlìkí àbí ìkọ̀dọ́gba àwọn sọ pé akọ̀múdà kanu márùn á lò fún tí ó bá sáwọn yẹn láǹfààní rárá o yóò hàn tùmọ̀ ayà tó lọ sọ kalẹ̀ ilé ìjẹun ti ti jẹun bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá ń gbé ìlú la gbà ẹ̀yin náà rí i pé Islam jẹ ti dáa pọ̀ jù ẹ gbàlú ẹ wá fẹ́ máa sùn bó láti sá láàjì tani kọ́ gbà gbolo tani kọ́ gbà gbé tani kọ́ gbà bi tọ́ wọ́n tani kọ́ gbà bi tí ò lówó lórí sẹ́mi kí wọ́n da wà lálẹ́ torí ẹ̀ ẹ̀sìn Islam sọ pé tó bá yẹ pé lù la bá gbà á gbọ́dọ̀ pé ilé la gbà á nípìn ilẹ̀ la gbà á nípìn àfi háyà báwo ni tó máa sàn kàní lára rẹ̀ owó tó máa ń san làwọn mùsùlùmí ọmọ irú ẹ̀ sì ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alaihi wa sallam níjọ́ tá nàbí jẹ àwọn Yahudi lógun ní Khaybar tọ́lọ̀ ń fún anábì ní ṣẹ́gun lórí wọn ìlú wọn Khaybar yà wà sòsì Mẹ́dínà títí di sìn lẹ́bí nù fún bẹ́ẹ̀ lọ́ba tọ́ anábì sallallahu alaihi wa sallam wọ́n fi ìlú yẹn lẹ̀ lọ́dọ̀ wọ́n ní kí wọ́n máa dáko wọn lọ́wọ́ ṣe dáko mbẹ́ wọ́n máa ṣiṣẹ́ lọ́wọ́ bí wọ́n ṣe ṣiṣẹ́ mbẹ́ gbogbo jọba rí mbẹ wọn máa sán fún anabi sallallahu alaihi wasallam tó wọn tún wá di ẹni tá a ní kọ́ máa ti sẹ́sìn wá ìlú wọn ti ti di islam tó gbogbo orú àwọn nǹkan yẹn kìí ṣe ìlú láwọn ayọ̀ bẹ́ẹ̀ kìí ṣe ìlú láyọ̀ àkéjì tó ṣùgbọ́n á gba ìlú àyè máa yẹ ìlú gẹ́gẹ́ bá ti ṣe sọ táwọn mùsùlùmí gbà tòtòmá ti wá gbà tó wọn sọ àǹfààní rẹ ti gbogbo èèyàn gbogbo èèyàn ni wọn máa ta àǹfààní ń bẹ tẹ́lẹ̀ ìjẹbù ti jẹ tó eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn olùdó abá ti ọ̀nùwàdán ọ̀nùwàdán yóò di wọ́pẹ̀ gbogbo olùdó abá ti tìjàtìjà yóò di wọ́pẹ̀ àmì ìtúbàjẹ́ pé gbogbo wọn gba ìsìlámù lẹ́ẹ̀kan náà ni kò sí nǹkan kan tá a fẹ́ mú bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ní nǹkan wọn. báyà tẹ̀ máa ma gbọ́rò yìí ẹgbẹ́ tó ń sọ nípa àwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan ní kódò kódò tí wọ́n ń pè Jerusalem táwọn Yahudi lọ gbà máwọn Palestine lọ́wọ́ so àwọn kan wà tí wọ́n mójútó kódò gángan yàtọ̀ sáwọn ìlú yòókù so gbogbo àti máa ń sọ̀rọ̀ ibi tí àwọn Yahudi gbà lọ́wọ́ àwọn Palestine yẹn bóyá tó ń sọ di oríṣẹ́ bóyá tó ń sọ di kínní kan wọ́n dàgbà gbogbo òlu wọn máa lọ. àwọn ẹni tí wọ́n mójú tó kúndùn sí wọn máa ń sọ pé hadihi al-aradi awqaf al-islamiyya yẹn gbogbo àwọn náà sọ bẹ́ẹ̀ yẹn kí àwọn ilẹ̀ táwọn ilé yìí rò pé àwọn gbà yìí wọ́pù ni sọ́jẹ́ ti là nítorí pé ìgbà táwọn mùsùlùmí jagun gba ìlú yìí gbogbo ìlú yẹn di wọ́pù gẹ́gẹ́ bí táwọn sọ lọ́yìn yẹn ni kó ti di ti ẹ̀sìn ọlọ́run bá wa kì í ṣèṣe yẹn kan pàtó yẹn kó gbogbo mùsùlùmí àgbáńlá yìí lónìí ó sì tọ́ sí gbogbo mùsùlùmí àgbáńlá yìí láti dìde jàfẹ́tọ̀ wọn tí ń bẹ Palestine ìdí nu tó fi jẹ́ pé wọ́n ní jẹ́ káwọn èèyàn ti Palestine àwọn Yahudi ìtumọ̀ peace agreement tí wọ́n ní pẹ̀lú àwọn ìlú tọrọ kiri the so called Israel nù ìgbẹ́ ẹ̀yin Jordan ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀mẹ́jẹ̀ káwọn èèyàn yà wá bá wa ẹ̀yin Egypt ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀mẹ́jẹ̀ káwọn èèyàn yà wá bá wa ẹ̀yin Syria gbòtò tó ti pé wọ́n ní peace agreement àwọn eléyìí àwọn tó bá àwọn Yahudi ní tọkátò tẹ̀sí bá àwọn Yahudi tó gbabi kan lù tiwọn náà wọn ò dàbọn wọn ò tábúlẹ́tì kan rí láti sírí àwọn tí wọ́n ń pọ́ màlúù rẹ̀ ní ìsìn pàpà láti gàbí forty years jù bẹ́ẹ̀ lọ́kàn láti nineteen sixty seven tí wọ́n ti gba mọ̀tàfà àti ìjọ̀wọ́lá lọ́wọ́ síríà ẹnìkan ọ̀tàgbọ́n búlẹ́tì kan láti síríà sí àwọn Yahudi rí tòsíbẹ̀ lọ́wọ́ àgbà kọjá lọ bá àwọn Yahudi pé mo fẹ́ bá yín jà tó Lebanon àwọn náà ní peace agreement pẹ̀lú àwọn Palestine pẹ̀lú àwọn Yahudi ṣùgbọ́n ìgbọ́nà tó fẹ́ gbà lọ Palestine láti bẹ̀ tó nítorí pé táwọn mùsùlùmí àgbáńlá yìí tán bá ya nígbà wọn fẹ́ lọ gba ẹ̀tọ́ àwọn ní Palestine yẹ kọ́tọ́ sí wọn nítorí pé àwọn alẹ̀ tó wà ní Palestine pátápátá wọ́pù fáwọn ṣùgbọ́n ẹ má gbàgbé o gé nígbà tí èèyàn wà nínú ìṣòro àwọn òfin èèyàn máa kà èèyàn máa kó bó ti jẹ́ bó ti jẹ́ ni nígbà táwọn Falastin bá rí ìlú wọn gbà padà lọ́dọ̀ àwọn Yahudi wọn máa ní pẹ̀lú wọn ní kékeré ni so ní ìsìn wọ́n máa ka òfin wọ́n máa fi yí àwọn èèyàn nàìjíríà tí wọn bá rí lùgbà padà tán ní à lakum ardukum wa lana ard ẹ̀yin nílùú tí àwọn náà ní tiwa kí ni wàhálà tẹ́lẹ̀ ìjẹun tó ṣe jẹ mẹ́wàá lẹ́yìn ìgbà tí bá ti wá mú ìdá kan nínú márùn ìdá mẹ́rin nínú márùn tó kù yẹn yuqassam bayna ahlil jaysh. A pín fún àwọn ẹjọ́ lọ jàpọ̀ ìdá mẹ́rin nu márùn sẹ́kù sẹ́mu pé ìdá kan nu márùn láti sẹ́kùn báyìí ìlà igbá pín fún ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run àwọn aráalé òṣìṣẹ́ ọlọ́run àwọn ọmọ òrukàn àti àwọn aláìní ẹ̀yìn sì mọ̀ kókò tí tọ́lọ̀ fẹ́ fi kankan dé kúrò lónìí wà ní dání òun ló fún wa ní dání tòlá fi sọ pé ìtọ́jú ẹ̀kí ń á nà lórí ìdí ó sábà ní gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. ìdá mẹ́rin nínú márùn tó wá pin àwọn jagunjagun ní ọgbà ọ̀ ṣùgbọ́n wọn ò ní gbà pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú àwọn mẹ́jẹ̀mú yẹn ń bọ̀. ṣùgbọ́n ẹ rántí o ẹni tí bá lọ jagun ọgbọ́dọ̀ lọ jagun torí kó lè bá àríkẹ́ ní ma o torí kó lè bá àrẹ́rẹ́ ogun o wàá lọ jagun ní lè tẹ̀kú kó lè bàa jẹ pé gbólóhùn ọlọ́ọ̀ni ọ̀gá yìí ṣe torí kankan kí ni wọ́n fẹ́ fún yàn kí ni wọ́n fẹ́ fún yàn tó tó kéèyàn orí ọ̀nà ọlọ́ kí ni wọ́n fẹ́ fún yàn tó tó kéèyàn ọ̀rá lìdánná tọ́ níta bá wá kó lérè ogun yìí tẹ̀mẹ̀kọ́rọ̀ tó ti kú là ń sọ nìyí níta bá wá kó lórí ogun ṣé àwọn kó bọ̀ wá sí ìlú àwọn mùsùlùmí náà ní ká tó pín àbí ìlú àwọn kèfèrí tá a ti gbà òun tá a ti gbà lọ́wọ́ wọn náà láti pín. àfààní wa qismu dhalika bi baladil harbi awla ká pín níta kó lórí ogun nílùú bí tá a ti jagun ìlú àwọn ọ̀tá wa lọ yẹ kẹrù ò lè bá fúyẹ́ kọrùn wo lè bá fúyẹ́ kẹrù ọmọ wò wá lọ́rùn kí kálukú ọmọ tiẹ̀ kọjá pé tiẹ̀ ló mójútó kápin níbẹ̀ ńlọdáàjò torí bẹ́ẹ̀ là nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àtàwọn sàbẹ tí máa ń ṣe tí wọn gbà lọ́wọ́ àwọn ọ̀tá ìlú àwọn ọ̀tá náà wọn ti pín ẹ sì máa ń gbé ká ṣe bẹ́ẹ̀ ọ ah! ìsá ọkàn ọ̀tá lọgbẹ tó tòsí níwájú wọn náà lẹ́tí wọn pé ayé àwọ̀ gba eléyìí ayé ẹ̀kú eléyìí àwọ̀ ẹ̀wọ̀ tó mẹ́lẹ́yìí kún ẹnìkan àti aṣọ ògbóró mọ́nù tó má bí ọ̀dà wa gbà ó ti parí nù tí wọ́n máa pé àwọn ìyàwó wọn um, ìwà mú sisi yìí ìwà mú eléyìí báyìí ah ìyá Folúkẹ́ bẹ́ẹ̀ ni ìyá Folúkẹ́ ti lọ gbogbo eléyìí á fi hàn pé ah kèfèrí kan mọ aburú tí ń bẹ nù sí kèfèrí kódà lójú wọn ṣe ń pín àwọn ọmọ ẹ wọgbà méjì wọgbà kan subhanallah torí gbogbo wọn ti dowó fáwọn mùsùlùmí torí di eléyìí wọn ni ká pín lu wọn lọ́dájú wọn fi mọ báwọn ṣe máa àwọn ẹni tí àwọn pín lu wọn náà gánbó làwọn náà wà wọn ń bẹ lọ́wọ́ pa ti mú wọn àwọn bàbá bàbá wọn àti ra àwọn náà mú èyí tá a sì ra mú ó ti túlẹ̀ èyí tí ó sì túlẹ̀ àti pa àwọn ètò kù láyé àwọn ni wọn mọ̀ pé ah nǹkan mọ̀ sí ìṣèkèfèrí ọmọ sẹ bẹ́ẹ̀ ni kò sẹ. sọ àmọ́ o tẹ̀bá mọ̀ pé tẹ̀bá ní kẹ́ máa pín lu wọn wọ́n lè lọ wá agbára mú agbára tó wọ́n yín lójijì tó fi ń sóúnjẹ ọ̀sán kẹtó fún wọn sóúnjẹ alẹ́ ẹ̀yà rọra máa kó ìdẹ́ bá rí bọ̀ wá sí lọ àwọn mùsùlùmí kẹtó pin pàápàá jùlọ tó bá ti gbé àwọn bàtálíọ̀n kan tí wọ́n pọ̀ ni wọ́n ránṣẹ́ ìgbẹ́ lọ jagun tí wọ́n bá rí nǹkan ogun kó tó yẹ ni kí wọ́n máa kó bọ̀ wá sí lọ àwọn mùsùlùmí náà kó tó pin àmọ́ tó bá gbé àwọn ọmọ ogun tó pọ̀ lọ bí rẹ́rẹ́ ni eléyìí kó tó pin bẹ́ẹ̀ láti fi hàn wọ́n pé ẹni tí wọ́n bá bí dáa kó tó rúgbà á kó wọn pọ̀ ní. sọ eléyìí ajẹ́bù ti ṣe jẹ́ mẹ́rọ. kọ́ mi wá dúpẹ́ fọlọ́ ó wu ọlọ́run sí ọ náà mùsùlùmí o tí ìwọ náà bá jẹ́ mùsùlùmí bọ́wọ́ bá ti ṣe bọ́ náà kí wọ́n ra ọ náà nù kí àbí kí wọ́n fi ọ́ sẹ́rú àdúpẹ́ fọlọ́ tuntun á mùsùlùmí lẹ́yìn náà ẹnìkan lè gbọ́n sọ ní ìsìnkú gbogbo sí jihad sí kínní a kò sígbà tí ò sí jihad ó lè dé lọ́la ní ìsìnkú ọlọ́ya torí rẹ̀ kọ́ sarakuta kọ́ mọ́ tanra rẹ jẹ́ tọ́ba ti yọ ọya náà tọ́. wọ́n ní wọ́n iná máa yọ kọ́mọ́sù wọ́n yọ kó sẹ́mu máa wú jìfà àlẹ́ yìí bẹ́ẹ̀ lọ́kọ́ yìí. والركاب وما غنم بقتال wọ́n ní ìdápín tọ́nà márùn táyọ̀ dákanu márùn nínú rẹ̀ fọlọ́n bánabi faralẹ́ ànábi fọ́mọ olùkàn báláyìn òun náà wọ́n tún tẹ̀ mọ́ alẹ́ tí wọ́n ti sọ níbẹ̀rẹ̀ òun náà ní gbogbo owó tó ṣe pé àárí gbà àyàfi pẹ̀lú gígùn ẹṣin kọlù ọ̀tá àárígbà àyàfi pẹ̀lú gígùn ràkúnmí rọ́lù wọ́n àárígbà àyàfi látàrí bá àjà wọn lógun àwọn owó tá a bá rí gbà bẹ́ẹ̀ ìlànà àkọ́kọ́ àkùnsọ́nà márùn-ún afáàn tọ́ka sí kówó kàmí tó ń bẹ tó ti gba àlè rí gbà lọ́wọ́ kèfèrí láì gẹ́sìn kọlù wọn láì gúnra fún mi kọlù wọn láì tí àwọn lókun ṣùgbọ́n tó lọ́wọ́ bó kó àrísìkí wọn fún wa eléyìí àlàyé rẹ̀ ń bọ̀. eléyìí tá a rí gbà gbọ̀nà bá a bá wọn jà òní wọn pè ní kíni al-ghanima al-ghanima èrè ogun ṣùgbọ́n èyí tá a rí gbà lọ́wọ́ wọn láì jẹ́ sí kọlù wọn torí pé ẹ̀sìn láyé jọ̀ọ́ inú wọn máa fi rọ́ọ̀lù ra wọn ìwọ́n gbẹ̀sìn olóògbẹ̀sìn kọlù ra yín àbí kò gúnra fún mi kó lọ gúnra fún mi kẹ́kọ́ lóra yín tó àbí ká ti jara wa lókun bàbá àti pàrin tẹ̀ eléyìí gbogbo tá a bá wá rí látàrí irú kíkọlù rẹ ní báyìí wọ́n pè ní alghanima ṣùgbọ́n arówó gbà lọ́dọ̀ tá a wa láì jẹ́ pé a gbé nǹkan jà àrí dúkìá wọn kó láì jẹ́ wípé agẹ́sìn kọlù wọn àbí rà fún pè léyìn ní albayt alifai ni wọn ń pè léyìn ẹ wá kíyèsí o lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà tí wàá bí àwọn owó olówó wà táwọn èèyàn máa dáwọ́ tẹ̀ kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ nígbà bò sí àbí kí wọ́n di wọ́n wà láwọn rí gànímà ní ìsìtọ́jà bá ń dó kọ́lọ̀ ń sọ wa àwọn kan lè máa kó ẹrù ẹlẹ́rù ẹrù ẹlẹ́rù tó bá kó yẹn wọ́n á sọ pé àwọn ikọ̀ àdángẹ̀nyìmà lédè haúsá yẹn fáwọn ó gẹ̀nyìmà gẹ̀nyìmà báwo àwọn kẹfẹ́ lílẹ̀ ẹ̀dá lókun ní lẹ́wọ́ gba ẹrù ọwọ́ wọn àbí báwo abẹ́jáde ó lè wọ́n pélé ìlú sẹ̀ríà tẹ́bá pè ní kọ́ àtàǹgẹ̀ ní màláwùsá olè wọn pè lé nínú sẹ̀ríà. nígbà míì wàá lọ ṣẹlẹ̀ tó alaba ṣẹlẹ̀ táwọn èèyàn lé wọn ká tó di ọlọ́mọ ọmọ màmá wọ́n máa kó dúkìá dúkìá irú wàhálà tí máa ń ṣẹlẹ̀ nàìjíríà ẹ̀yàmẹ̀yà kẹlẹ́sìn ọmọ talọmọlẹ tala tó ta ta ta ta ní àtọ̀rìn wá lẹ́yìn tí ma pé ilẹ̀ ẹlẹ̀ ẹnì kan òwú láti nù lẹ́lẹ̀ wàá lọ wá tó wọn máa léra wọn ká wọn máa kọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù wọn máa kọ́ lólé wọn máa kó dúkìá wọn wọn aláwọn ṣe kí ni àwọn kó gẹ̀ẹ́nì mà ẹni bàbá kò lè ní yẹtí náà ń pè gẹ̀ẹ́nì mà ẹ kà lu ọ̀rọ̀ síbi tí ọ̀yẹ́ fún ọ lò sí olè ni wọn pè lẹ́yìn ọkọ ṣọ́ra fún o. t'ọba o bá ti dẹrù rẹ̀ àfi kọ́ ọ̀pọ̀ torí pé gbogbo ẹran tó bá wù látara owó haram anabi sallallahu alaihi wasallam ni yìí náà lọ́nà ó fi lára rẹ̀ torí wa ní kó ti kó dúkìá dúkìá ọlọ ọyọ padà ẹ ti ajọ náà àwọn ọmọ rẹ̀ pẹ́ kówó fún un tuntun pé yẹn tẹ pa ẹtù jẹjọ rẹ̀ ńjọ gbèndé ẹlòmíì ó kó tọ́mà pẹ̀ tòmátì alágolo ó kó bí kátó mẹ́ta ó kó wọlé lókàwọn ìyàwó máa ti bẹ̀ ẹ wà lọ bèèrè èlò tọ́mà pẹ̀ gbogbo owó ẹ̀ lọ́sàn padà ẹlòmíì tòmátì tòmátì ló ti kó wọ́n wá ń kọ́ ilé lọ pé ẹ lọ kọ́ ìjọ ẹ lọ kọ́ sùn wàhálà ò lè ní ọ nítorí ó ṣe ni pé gbogbo sìmẹ́ǹtì lọ́ọ́ da padà fún bàbá sìmẹ́ǹtì. ṣé iye tí wọ́n ń ta sìmẹ́ǹtì lónìí àbí iye tí wọ́n ń ta ńjọ́ tó di iye tí wọ́n ń ta ńjọ́ tó di ó lè. ẹlòmíì wọ́n kó gbogbo àkàjẹ́ iwájú ìyá alágàrà pé kẹ́ni mà nítorí pé ìyá tínèdù ní ṣé ìyá tí lè dùn ó ti gbọ́dọ̀ takara mẹsì ẹ ike torí pé kìí ti ṣe mùsùlùmí ìjà wa ṣẹlẹ̀ wọn ti gbé gbogbo àkàrà lẹ ètò wà lórí agbada wọn ni kó kó dídá bàbá ti dídá wọn wà wọn wà yí òróró dànù gbogbo wa kọ àmọ́ makara jẹ má bàbá wọn jẹjẹ kú jẹ àwọn olè nìyẹn torí ẹ ká ṣọ́ra ká bẹ̀rù ọ lọ wọn ìpínlẹ̀ yẹn ni kí ni ghanima kí ni wọn pè é sẹ́rí kọ́ olè olè lélẹ̀ yẹn ẹnìkan tó wá dúró owó bẹ́ẹ̀ ó wá ní owó débi hín á sọ pé ẹkú àti dànù láàmà sí torí àwọn tó ní ìpìlẹ̀ owó náà ló léèrè rẹ̀ ọba àwọn ti sẹ́ni o ò ní gba kọ́bọ̀ wà lákàrà àmà o ò sì ní gba àpọ́nlé olè tọba fẹ́ túbá bó ló ti ṣe ó kó àtèrè àtòjú owó lọ fáwọn ẹni tó jí wo wọn eléyìí lòfin ọlọ torí rẹ̀ pé mo kó kẹ ní mà mo kó kíní wọn ti gbólóńlò lédè àwùjá torí lárúbáwá ni kì í sa gbàtà wọn fẹ́ lò wọn lò kó lè gani ma ti islam èyí ti kó lè. haasha wa kalla láàmú ọ̀pọ̀ alásèkájàlè bí ti wùlò kéré ma anabi wa sallallahu alaihi wasallam obìnrin ní í ṣe bẹ́ẹ̀ mà ẹ̀gẹ́ ni. áàgé tọ́mọ àwọn tí jẹ́ fásitì bá àwọn òkè ọwọ́ ẹ̀ kájú islam náà ní èrè ogun ni ẹ̀yìn sì ti rí abáàtú tẹnumọ́ púpọ̀ àní jàkìjà ló bí kìí ṣe jàkìjà bá jihad sẹ́wọ̀n kìí jàkìjà lọ́pọ̀lọpọ̀ ọjọ́ àtàkùn jihad lónìí kìí ṣe jàkìjà jihad ló bí gàdí eléyìí tó bá wá rí wá jẹ lálàáfíà kò sì ní ha ọlọ́run èyí tó lọ kó dúkìá dúkìá ẹlòmíì ti fojú sí ṣọ́ọ̀bù ẹnìkan á owó bẹ́ẹ̀ mi kò burú péjọ wàhálà bá ṣẹlẹ̀ làwọn àwọn ọ̀daràn wọn abẹ́rẹ́ sí pẹ́rù ẹlẹ́rù ìgbà míì olè ọ̀lọ́ fọ́ báńkì ó yẹ káwọn èèyàn máa fọ́ èdè lò èdè lárúbáwá ni ghanima ètè ìdè àwùjá àwọn ti ti lò o lè lọ kọ́ báyìí ní kí wọ́n á sọ pé àwọn olè ń pa àtàǹgẹ̀ ní ma àwọn olè bá kí wọ́n lọ kó kẹ̀ ní ma kẹ́ ní ma báwo àló lè làwọn èèyàn tó ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ká sọ gbólóhùn máa lò ẹ máa sọ èdè haúsá yín pé síńjẹ́ sínyí sáàdà suna da yibin kayan mutane ba tare da yardansu ba ɓarawo ba lọ kó kẹ́ ní ma kẹ́ ní ma báwo kó kẹ́ ní ma kankan ó lè ní yẹn lọ́jọ́ ló ti jẹ́ ọlọ́run dákun ràn wá lọ́wọ́ lórí àti lágbòye tó péye fẹ̀sìn rẹ̀ ràn wá lọ́wọ́ kí n dá ń gbọ́ yìí kọjẹ́ láti mú kí n dá ń gbọ́ yìí ọjọ́ àwùjáde fún wa lọ́la kéèyàn ọlọ́run dákun má ṣe ní ìbàlẹ̀ jọ ọlọ́run dákun ràn wá lọ́wọ́ ká lè máa fi ń dá ń gbọ́ yìí sí wa ọlọ́run ọba tí wàá lórí rẹ̀ láyé bí tí wàá lórí rẹ̀ lọ́la kéèyàn mọ́tò títí wa láyé mọ́tò títí wa jọ́ gbẹ̀lẹ̀ àwùjáde. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك